àdéhùn kan ńlá ti dé sí ìlú Èkó One Studio ló fún yín ní àwọn ohun tó dára jùlọ nínú iṣẹ́ amúlùdùn àti àwọn ohun èlò tó pójú owó yàrá ìṣojúlóge tó dáńtọ́ àwọn yàrá studio tá ti ṣe lọ́sọ̀ọ́ fún yíyá àwọn ètò ọlọ́kan-ò-jọ̀kan pẹ̀lú ọgbọ́n àtinúdá ọ̀pọ̀ irinṣẹ́ ìgbàlódé ló wà fún live mix pẹ̀lú yàrá ìsopọ̀ tó ní àwọn irinṣẹ́ iyebíye tó ń ti iná mọ̀nàmọ́ná tí kì í ṣẹ́jú ibi ìgbàlejò wa dára pẹ̀lú àyè jẹun tó pójú owó àwọn ẹ̀rọ àyàwòrán kámẹ́rẹ́sì wa yóò fún yín ju bí ẹ ti fẹ́ lọ kí ilẹ̀ wa ń dúró dè ẹ kàn sí wa ní nọ́mbà one taiwo ọ̀dẹ́kunlé street off coca street college road ọgbà lagos fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ zero nine zero three one four four nine two double one. one studio àwa ni bàbá nínú iṣẹ́ amúlùdùn.